eléyìí náà bẹ nínú fífi ẹlòmí ó fẹ́ jẹ <clears throat> orí jẹ ó fẹ́ mu orí mu ní ọmọ báyọ̀ rẹ̀ táà ń sọ yẹn tó ń dọ́dọ̀ náà ìdúpà gbọ́pọ̀ ẹmọ ilé ìgbọ̀ ogbó kẹta ń sọ ẹ̀yọ́bẹ̀ pàápàá jùlọ tábà ti sọ̀rọ̀ tọ́jọ́ mọ́rò bẹ̀ níta gbọ́njọ́ náà ni pé gbogbo ń tẹ́sán yẹn àgbọ̀ ṣe ń gbọ́ náà a ò gbọ́ náà ọmọnìyàn innal insana la yatgha ar-ra'ahu istaghna wọn jọra wọn lójú ọmọnìyàn wọn awora wọn bí ẹni wípé wọn á ti ẹ̀sìra wọn sípò ọlọ́run nígbà tó ṣe kó fẹ́ jẹ orí jẹ ó fẹ́ mu orí mu ó fẹ́ ná orí ná ó fẹ́ lò orí lò àwọn díẹ̀ ọlọ́run ọba ni fitna tó lọ hídà fìtínà ni kì í gbé lọ bí ó sì ọlọ́run kò sọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kò náà ní fi tìmọ̀ jẹ́ ní anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábí máa ń bẹ lọ́wọ́ allahumma inni a'udhu bika min fitnatil faqr wal ghina anábí ó ní rẹ ọlọ́run ṣọ́ mi kúrò níbi fìtínà tó ń bẹ níbi àìní torí pé fìtínà ń bẹ níbi èṣù kọ́lọ̀ kó sọ wọn bẹ́ẹ̀ bákan náà al-ghina kéèyàn fẹ́ jẹ kó rí jẹ kó fẹ́ ná kó rí ná kó fẹ́ lò kó rí lò ó náà ní fìtínà o ànábì obìnrin lọ sọlọlọ àlọsílá ọlọkọ sọ níbẹ̀ ọlọmọsẹ ẹsẹ kọkàn wọn bẹ àwọn àlìyàwóòdì wọn ní gbẹrada púpọ̀ débi wípé wọn sọ̀rọ̀ òdì sọlọ wọn ò ní náà ní Ọlọ́run wọn á wípé gbogbo nǹkan tí ń dún yẹn àwọn làwọn ń lù tó fi ń dún kò sọwọ Ọlọ́run gbogbo nǹkan tí ń tóra wọn yẹn àwọn làwọn fà á táwọn bá fà á kò lè tóra wọn eléyìí nínú àwọn mentality tí wọ́n kì bọ́lú philosophy àti science òní ló fi jẹ́ pàwọn mùsùlùmí bó ti wulẹ̀ ká kojú àwọn ìmọ̀ yìí tó ká máa rántí pé mùsùlùmí ni wọ́n ká rántí pé gbogbo nǹkan kò lè fẹ́ lẹ́yìn ọ̀lọ́ wallahu khaliqu kulli shay wa huwa ala kulli shay'in wakil kulli shay gbogbo nǹkan pátá ọlọ́run ló dá ọ olóòdì ń darí gbogbo ẹ̀ ètò bá fẹ́ kó ṣe ní oṣù ètò ọlọ́run ọba ọba fẹ́ kó ṣe so gbogbo àwọn ìròyìn yìí náà ló bí secularism al àdínú lílá wà lánàá dúnìyà ẹ̀sìn kọ́lọ̀wọ́ fọwọ́ mẹ́sìn ṣùgbẹ́tò ayé àwọn àwọn ìyẹn ló fà á tí wọ́n fi máa ń sọ̀rọ̀ òdì sí Allah subhanahu wa ta'ala ìyẹn náà máa ń ṣẹlẹ̀ láwùjọ wa báwọn yẹn bá ń sọ wọ́n sáré tọ̀ ọ̀dà èyí táwa sọ yìí ẹ̀wà já òkè lọ́lọ́run sọ lọ́rẹ́ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ má gbọ́rọ̀ ẹ̀sìn wa ẹ má gbé ọ̀rọ̀ ìṣọwá sí kì í sọ̀rọ̀ ẹsẹ là ń sọ níjú wọn náà ń sọ yẹ o yàtọ̀ sáwọn Yahudi tí wọ́n sọ pé wọkọ lẹkìlẹ Yahud jọjọ lọ sí bàbá ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sáwọn Yahudi tọlọwọn bá ń sọ ọ̀rọ̀ wọn láàyè yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا وقالت اليهود يد الله مغلولة ọlọ́run láwọn Yahudi wọ́n sọ wípé ọwọ́ ọlọ́run mọ̀gbìlúlà ọwọ́ rẹ̀ ó wo báyìí ọwọ́ tó bá sì wo tó bá ní nǹkan wo báyìí ìtumọ̀ ní pé èèyàn là ọwọ́ tó bá wo ìtumọ̀ ní pé nǹkan kan ò lè jáde ń bẹ̀ ọwọ́ tó bá wo báyìí nǹkan kan ò lè jáde ń bẹ̀ ọwọ́ tí kò bá wo téèyàn tẹ́lẹ̀ báyìí kò ní ìtọ́ rẹ̀. kìnnáyàtà ni anìlìbùkọ̀ yìí tí wọ́n gbà lérò pẹ̀lú tí wọ́n ń sọ yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala lẹ́nu wọn lọ́hùn wọ́n ní ahun lọ́lọ́hùn ẹgbọ́rọ̀ lẹ́nu àwọn Yahudi qalat li Yahud yadullahi maghlulah àwọn Yahudi sọ wípé ahun lọ́lọ́hùn lórí ahun wọn lọ́hùn ẹ̀wọ́n bá a ti ń sọ yìí èmi àti ẹ náà àlèmọ́ rẹ̀ gbọ́dọ̀ alhamdulilayi sáwà sọ bẹ́ẹ̀ àbùtàwọ̀ ìsọ ṣùgbọ́n gbà mí àmọ́ fi ṣe sí sọ ní sáàrùn hàl àmọ́ fi sọ ẹjọ́ fi lápòjú nìkan obì ẹnìkan lè rí pé kọ́ọ̀sì wo ló ń ṣe yunifásitì ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam dọ̀rọ̀ fásitì Islamiyya ẹ̀kọ́ Islam onímọ̀ nǹkan tó

àá ah, kí ó báwo gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ kọ́ mẹ́sẹ̀ yàtọ̀ láì mọ̀ gbọ́dọ̀ lánàá ìdílé ọkọ lọ́hùn pẹ̀lú kó fẹ́ ṣe rísíkò fún yàn pẹ̀lú kọ́ọ̀sì lọ́sẹ̀ kíkọ́rọ̀ ẹ má ṣe wà gbọ́ o àṣọ wípé ká má ṣe oríṣiríṣi àwọn kọfí ṣùgbọ́n jámọ́ tó àníyàn wá ṣe lérí ẹ̀ àníyàn tí ò da náà ń pé gbogbo àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè tiwa ẹ̀gbọ́n tọ́yẹ kẹ́kọ̀ọ́ wọn ó sàǹfààní fáyé tí wọ́n dúró nàìjíríà wọ́n sá lónìí yàtúnlọ ìmọ̀gbìlúùlà àwọn Yahudi wà kọ́ọ̀lẹ̀ tí Yahudi àwọn Yahudi ń sọ lẹ́nu wọn pé yàtúnlọ ìpé ahun lọ́lọ́ tí wọ́n náà fi sọ́dé gbogbo ẹni wà lọ ń bá èèyàn rẹ̀ pípa agbọ́pẹ̀lẹ̀ tí lọ mọ̀ yín lọ ọmọ yóò ṣerú ẹgbẹ́ yóò ṣerú ayé ẹbẹ̀ ẹ̀kọ́ tọlọ́run ló lọ ń kọ́ àṣọ́bẹ̀ kìí ṣe tọlọ́run ṣùgbọ́n kò sí ọ̀là ń bẹ̀ kí lọ́n sọ pọ̀ lọ́yìn lẹ́dọ̀ láì mọ̀ bí ọ̀là yẹn túmọ̀ ẹ̀kọ́ òun sọ pé ọlọ́run kò lè ṣe dáadáa pẹ̀lú pé tọlọ́run ṣe. sọ ìtumọ̀ rẹ̀ nílẹ̀ ní ṣe rúgbà tá a fi ẹnu sọ nìkan a lè mọ́fà ahọ́n sọ ṣùgbọ́gbọ́ ọ̀rọ̀ ń fi ìṣe sí sọ ọ̀gọ̀rọ̀ ń fi ìṣe sí àfi sọ ọlọ́run kó ṣọ́ wa mẹ́ kó ṣàforíjì fún wa àwọn Yahudi wọ́n gbéraga ọmọ ó gbéraga pàápàá jùlọ tó wọra rẹ̀ wípé ah nǹkan tó ń ṣe ní tó ń fi jẹ́ nǹkan báyìí gbogbo èèyàn náà tí wọ́n fẹ́ jẹ́ nǹkan láyé àsìkò ṣe tó ta ló sọ fún ọ pé tó ṣe ẹlòmí jẹ́ tó jẹ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn bí ìṣe tó ṣe yẹn tí ò jẹ́ nǹkan àkà tí ó fi jẹ́ nǹkan nǹkan padà jẹ́ ni kò jẹ́ ẹnìkan kí lọ́kọ́ ọlọ́run pẹ̀lú tó ń ṣe tó bá fẹ́ kún ọ lọ́wọ́ kí lọ́kọ́ ọlọ́run pẹ̀lú tó ń ṣe tó bá fẹ́ rọ̀ lọ́rọ̀ ibi tó kó wa bá fi aláàfin western mentality àwọn Yahudi àwọn náà ń gbé nǹkan ẹ máa kí wọn ẹ máa gba àwẹ̀ kódà ẹ máa yọ zàpá kódà àwọn obìnrin yóò máa ṣe àwọn ọmọ ìlú nìkan wọn máa ṣe gbogbo ẹ ṣùgbọ́n fíkra jáde lọ ìmọ̀ ìlú náà ni wà lọ́kọ̀ọ́lẹ́ ọlọ́run ò lè ṣe nǹkan fún yín àfi kẹ́ sọ́ọ̀gù fara yín bá ṣe lẹ́sì jẹ́ nǹkan tẹ́lẹ̀ jẹ́ ọ̀kọ́ lẹ́sìn Yahudi àwọn Yahudi ń sọ lẹ́nu wọn wọ́n ní yadullahi magluda wọ́n ní ọwọ́ ọlọ́run wíwo báyìí lọ́wọ́ ẹ̀ wò kò láwọ́ ahun ni lẹ́nu ọlọ́run ọlọ́run ọba òjò kọ́rọ̀ náà tutù ọlẹ́nu gúnlẹ̀ ẹ̀yìn gúnlẹ̀ ẹ̀yìn ọlọ́run ní àwọn ni wọ́n yá ahùn èmi ọlọ́run kọ́ ọlọ́run fún wọn lóṣù lógẹ̀rẹ̀ gúnlẹ́t àìdíhì kí wá sí pé wọ́n yá ahùn nìkan kálùbáríkà ó kúrò nínú gbogbo tọ́bá fún wọn ṣe nínú túmọ̀ rẹ̀ ni gúnlẹ́t àìdíhì ní ṣe pé ahùn ni wọ́n gbogbo tí wọ́n lè fọwọ́ wọn ṣe láyé ó lè máa dìvẹ́lọ́pù ayé o ṣùgbọ́n kọ́lọ́wọ́ lu àlùbáríkà kúrò bẹ́ẹ̀ wà ló ìnà ìmọ̀ kọlù ọlọ́run ni mo sì pé wọn sípè mo sọ wọ́n dẹ ní ègún ìmọ̀ kọlù pẹ̀lú tó jáde ní gbòòrò ahọ́n wọn tí wọ́n sọ sí sàkàdé ọlọ́run ọlọ́run tẹ̀sẹ̀ wá fún wọn lésì ọlọ́run bá yẹ dáhù mọ́bẹ̀ sú ọ̀tàn yóò fi kẹfẹ́ ẹ̀ṣọ́ ọlọ́run ni ẹ tó bá fẹ́ lọ́rọ̀ gbọ́ ẹ lọ mọ̀ wípé bẹ̀lẹ̀ ọwọ́ tó wọ́n ọlọ́run ọwọ́ wọn ọlọ́run méjèèjì mọ́dé tú pọ̀tán títẹ́lẹ̀ báyìí wọn ọlọ́run tẹ̀sílẹ̀ ọwọ́ tó mọ̀ wọn yóò ń fi kẹfẹ́ ṣe bó ṣe wù òun lòun máa ń nà nǹkan bó ṣe wù òun lòun yàwọ́ ọlọ́rọ̀ tó bá náwó débì kan ẹnìkan àwọn èèyàn lọ fetí kò ní ti gbé dáàdì owó ti gbé tán yóò ní ẹ̀ ẹ̀jẹ̀ kò séyìn fọlọ́ ó lè máa náwó kọ ìyàwó kọ ìyàwó gbà mí ìyàwó rẹ̀ lè fi tí pọ̀ létí òṣùn jẹ́ ilé ẹ̀dàdàdó mi dábàdé ó sì yẹ fún Allah subhanahu bal yadahu mabsuṭatan yunfiqu kayfa yasha ní fetí lẹ̀ mọ́ yìí ọlọ́run ló mọ iye ẹlòmíì tó lọ́run sọ ni mo ti bí lónìí tó lè jẹ́ pé tó sùn lánàá kò rí ìrẹ̀lẹ̀ kó níbi bílẹ̀ ti mọ́ yìí kí ètò ọ̀nà haramu tọ́lọ̀ ti sọ́dẹ̀ bàlìyàdá umarbi fún tọ́pán yóò fi kúkẹ́ ìfàyàṣà tí tẹ́bà ẹ̀lú wọn ọlọ́run bá tẹ ọwọ́ méjèèjì ilẹ̀ ní gbogbo ìgbà tóun ná tóun tọrẹ fẹ́ dá ọ àbáàrùn kówó nìkan ọlọ́run bá fi ń tawá lọ́rẹ̀ ní àlàáfíà yìí dẹ́kọ́ wa khayru ma utiya àlàáfíà ọ̀gá oore tọ́lọ̀ máa fi pààyàn lọ́rẹ̀ àlàáfíà ni lọ mọ́nítáìsì àlàáfíà tó bá jí láàárọ̀ ká sọ iye owó tó jẹ́ fún ọ mímí tààmí látòrú tààfi jí láàárọ̀ yìí ní kí wọ́n sí lówó ká sọ ìtọ́jẹ́ fún ojú tààfi rẹ̀ bí wọ́n sí ò iṣẹ́ ojú yẹn nítowó kò lè mọ̀ pàtàkì tọ́lọ̀wọ̀n bá tọ́ta ọlọ́rẹ̀ ìyẹn nìkan kọ́ ṣírò rẹ ìríran rẹ ìsọ̀rọ̀ rẹ bọ́pọ̀ lọ́sẹ̀ ń ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ lódì rẹ̀ kò wá gbé tóbi fún Allah lórí ọ̀rẹ́ tó ń ta wá ọlọ́ni bẹ́lì yàdá títẹ́lẹ̀ ló wà ní gbogbo ọba yóò fi kẹfẹ̀ẹ́ṣọ́ ọlọ́run máa ń ná ó máa ń tọrẹ fún àwa ẹrú rẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ bó ṣe wù ú tí ò sí pé restriction kankan kò sí fún Allah subhanahu wa ta'ala àwọn Yahudi ọlọ́run bá gbé wọn sí pé ọlọ́run sì yọ àlùbáríkà kúrò ní gbogbo tábà fọwọ́ wọn ṣe àyàfi èyí tí a bá lò fún tọ́lọ́n nínú tán bá ṣọlọ́ lọ́wọ́ jẹ́ pé èmi ò dáọ̀ mi ì ṣe èméjì pé ọlọ́run yóò gbogbo tí àwọn ojú tí wọ́n ṣe yẹn ọlọ́run yóò agbára àfi èyí tá a bá mú fi ṣètò ọlọ́run gbogbo nǹkan ẹ̀ tí gbogbo àwọn òbí kalọ̀gbọ́ yìí gbogbo àtàkùn technology àtọ́lọ́run ti yọ àgbáríkà fún púpọ̀ àwa lè máa sọ pé ẹ̀ẹ́dì eh, ah, eh, sáwọ́dì ṣe nìyẹn náà ẹ̀ẹ́ eh, tẹ̀sánọ́jì náà èyí tá a bá fi ṣètò ọlọ́run bẹ́ẹ̀ nìkan làbárkà wà ojú ìta bá fi ṣètò ọlọ́run nìkan làbárkà eléyìí tá à ń lò yìí ọlọ́run yọ àlùbárkà fún mi èyí tá a fi ń sọ̀tọ̀ ọlọ́run yìí nìkan làbárkà wà mí orin náà ń fi ìwé ẹ̀kọ́ sálùbárkà kan níbi náà tún bá fi ń kọ́ sálùbárkà gúlẹ̀ tẹ̀gbì ọlọ́run ní àwọn lahun gbogbo tó bá sì fi ọwọ́ wọn ṣe ọlọ́run ti ilẹ̀kùn àlùbáríkà ó ti máa àlùbáríkà kan ní ti bẹ̀jáde pẹ̀lú ìlú bí wọn kọ pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn yẹn wọ́n dẹnu ègbú wájú Allah subhanahu wa ta'ala bal yadahu mabsuutatan ó dájú ipe ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala méjèèjì ọlọ́run fi ọwọ́ rẹ̀ sílẹ̀ báyìí yunfiq kayfa yasha ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ṣe ìdí tó fi jẹ́ wípé ọlọ́run kọjá ẹni tí èèyàn lọ fetí kò létí pé mọ́ fún lágbájá ní nǹkan ò rárá lọ́wọ́ jẹ́ pé ìwọ tọ́lọ̀ ń orin fọmọlà kejì tó ń bínú ọ̀ọ́kà parẹ̀ dà ọlọ́run ò ní ẹnì kankan kó tún ṣe dáadáa fẹ́rú ẹ̀ kò ní kéfà yẹ̀ṣà yẹ̀pẹ́ mọ̀ṣíà rẹ̀ bó ṣe wù kódà gbà mí lè máa rò wípé ah, ẹni yóò dẹ̀yẹ kó ní nǹkan yóò kò sí ẹni yóò sì yẹ kó ní ọ̀rọ̀ tó tó báyìí ah, ọfọ́nù wà ẹ̀kọ́ gan olódo ni kò sí kéfà yẹ̀ṣà ó ṣe wọ ọlọ́ ẹni tó lè jẹ́ wípé bí ọ̀dẹ̀ mi kọ̀ gbọ́n ọlọ́run sì dà yóò sì kú ọ̀rọ̀ yẹn yóò kó sọ́dà yóò fi kọ́kẹ́ ìfàyàṣà bó ṣe wọ ọlọ́run ọba ló ṣe máa ń pín bó ṣe wọ ọlọ́run ní ṣe máa ń fúnyàn lọ́rẹ bó ṣe wọ ọlọ́run ní ṣe máa ń tàyàn lọ́rẹ ẹ̀bùn ẹni tó bá wù kódà kò fẹ̀sì tó ó lè má ṣètò ọlọ́run káfíńsì ọlọ́run ó bù sọ́dọ̀ ẹni tí ọ̀fẹ́ ọmọ aláwọ̀ àti fúlọ́mà yọ́ọ̀kà gbóyé ní unwanted pregnancy unwanted bàtí ọba bímọ ìbejì yóò lè kọlọ dàfáàkà ẹlòmíì sì ń wa ọbẹ̀ ọlọ́múra ọlọ́ṣàgbà ọlọ́lóyìn ọ̀fọ̀nù ọ̀sẹ̀ gbẹ ọgbọ́n kàkà yóò fi kẹ̀kẹ́ ìfọyọ̀ṣà bó ṣe wọ ló ṣe máa ń tọrẹ tó bá wù. àyà yìí àwọn olùmọ̀ tafsir ń ṣàwọn àlàyé tó pọ̀ lérí ẹ̀ bákan náà àwọn àfà ilmu tawhid ìmọ̀ nípa ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo wọ́n máa ń lo àyà yìí láti fi ṣe ìbáàtò sífàtìlì yẹ́dì lillahi subhanahu wa ta'ala láti lè fi rinlẹ̀ wípé nínú àwọn ìròyìn tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ nínú al-Qur'an ó ní kí ni ọwọ́ ọlọ́wọ́ bá fi ọwọ́ ó fi ròyìn ara rẹ̀ nínú al yadu bó tilẹ̀ jẹ́ wípé ṣìyàkù áyà yìí ṣìyàkù áyà yìí bó ṣe wá kìnnáyà ni kìnáyàtún anilbukui tọ́ba ní yẹ́dù lọ ìmọ̀ bílúùlà pé ọlọ́run ọba ọwọ́ rẹ̀ wo gẹ́gẹ́ báwọn yàwó ti ṣe sọ wọ́n wá ní yádì tí wọ́n ń sọ ń bẹ̀rẹ̀ pé ọwọ́ rẹ̀ wo ní tágbà lérò ní pé àwọn ni bí kéèyàn sọ lílé yorùbá náà pé lámọrin o ò làwọ́ lámọrin ò yàwọ́ ẹ̀rí pé gbólóhùn méjì kan fẹ́ kọlu àwọn tábà ní èèyàn yàwọ́ pé ó ń tọrẹ tábà sì jọ pé à ọmọ yẹn mọ̀ sí yàwọ́ ṣèbí ìjọba jẹ́ pé tábà wá gbé ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn tábà fẹ́ kọ́ dàrú á wà lo ó kó tó yàwọ́ ìyẹn tẹlifíbáàsì ò ní wá ṣùgbọ́n bí tábà fẹ́ ti sọ́ lọ́kọ̀ọ̀kan tá àgbẹ̀ méjèèjì ara wọn a lè sọ pé à arákùnrin náà yàwó tó bá dìbì ká náwó síyáàfù tó bá dìbì ká náwó yẹn kọ̀rí náà yẹn yóò jẹ́ ká mọ̀ wípé ó yàwó ń bẹ̀ yẹn kì í ṣe wípé ó di ọkọ̀ olùsàlámọ́ yàwó báyìí ọ̀ndà. yẹ́nu lọ ìmọ̀gbùlúla kìnáyà ni ṣùgbọ́n tó bá ní tó bá lo kìnáyà ní èdè lágbáwá náà ìyẹn túmọ̀ sí nǹkan yẹn náà wà pẹ̀lú ẹni yẹn náà ló jẹ́ pé àìkìnáyà wọ́n lò náà ní ìtìláàkù láwù wà ìrọ́dàtù máàmìn àhà aṣọ gbólóhùn kan ṣùgbọ́n tá a gbà lérò ọ̀tọ̀ ní nǹkan tá a gbà lérò láàzù máa jàwáz ìrọ́dàtù máàmìn àṣùlè bẹ́ẹ̀ sì ni ìyẹn ó pé ìròyìn tá a sọ fẹ́ nìyẹn kò sí lára rẹ̀ o wọ́n bá lé èèyàn yàwọ́ ó láwọ́ ọwọ́ wà lọ́wọ́ ẹ̀ náà tẹ́lẹ̀ so táwọn ìyàwó ní bá ní yọ́dún wọ́n ìmọ̀ glóòlá tí wọ́n bá ní ọwọ́ ọlọ́wọ́ bá sánà wà tààlà owó tó ti pé táwọn gbà lérò ní pé ààrùn ni bí yóò fagilé pé ọlọ́run lọ́wọ́ torí pé in ti ń bẹ lára èèyàn àwọn àfáàfin rilẹ̀ wípé lè láì ọlọ́wọ́n bá sánù wàtàálà nínú ìròyìn rẹ̀ ní tí ní o àlèyà ọba tó lọ́wọ́ àwọn àfọ́ àwá mú dọ̀wábìt márùn kan wá tàbá ń sọ wípé Allah subhanahu wa ta'ala ọba tó níyàdù ọba tó lọ́wọ́ حقيقتان تليق بجلاله وعظمته a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé ọlọ́run ọba ọwọ́ méjì ó ń bẹ fún tàbá wọn sọ pé ọwọ́ méjì ń bẹ fún ìtumọ̀ ẹ̀ ní wípé bó ṣe tọ́ sí títóbi rẹ̀ má gbèsè wọn làwọn káyọ̀ pé ibi ọwọ́ méjèèjì bá ìrara wọn. yàdá lè yá ìyàdá yìí ọlọ́run lọ́wọ́ méjì kàmáyẹ mí kò bìjàyà òun lọ ma bá méjèèjì rẹ̀ ṣe rí ó sáròyìn ara ẹ̀ pé òun lọ́wọ́ méjì alákọ̀ọ́kọ́ rẹ̀ nínú ìgbàgbọ́ wa nípa sísàfihàn ọwọ́ sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an waradat aliyad mufradatan wa musannatan nínú alukur'an ìgbà tọ́lọ́wọ́ bá ń ròyìn ara rẹ̀ pẹ̀lú ọwọ́ láàyè míì yóò ròyìn ẹ̀ pẹ̀lú ọwọ́ kan yadullahi fawqa tèdí yadu ẹyọkan níbo míì musanna bal yadahu musanna ni hasunun lil idof bal yadahu ìgbà míì yóò ròyìn ara rẹ̀ pẹ̀lú Jamu ọwọ́ yóò wà ní jámù ẹ́ ìgbọ́lọ́dún wá ní jámù ní ọkọ̀ mọ́lẹ́lẹ́kẹ̀ wàtànáà bànàìnáà bí àìdì bí àìdì tó bá wá wá ní mufrad tó wá ní musanna tó wá ní jámù tí ìwà túmọ̀ sí pé bó ṣe lọ́wọ́ kan ìgbà míì yóò tó ní méjì ìgbà míì ọwọ́ yóò tó pọ̀ rẹ́gẹ́dẹ́ rárá àwọn àfáà ní fal ifrad lèlìkì tó bá sọ wípé yádù ó lu ẹyọ kan ìyẹn túmọ̀ sí pé méjì náà ni lèlìkì lápẹjọ́ nìkan gbé lọ́wọ́ yẹn pé àpò lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ni pé ọwọ́ nípa àmọ̀sọ́wọ́ náà ní kó pé méjì ẹlòmí ń bẹ tọwọ́ rẹ̀ ká ti gbé ọmọkùnrin tí ò lọ́wọ́ ẹyọkan ló gé o ṣùgbọ́n ẹyọkan tó gé yẹn a gbé e sípò bẹ́ẹ̀ ní pé kò sí kankan bẹ́ẹ̀ àkẹ́kọ̀táàyì bó ṣe rí náà ní ọwọ́ gangan ni ṣùgbọ́n kẹ́síra sórí bí tiwa yìí ìlà lẹ́yìn sàkàmìsì ìṣẹ́ ọwọ́ sẹ́yìn olùbàṣẹ́ a kò lè gbúdọ̀ fi wé nǹkankan torí pé tí orúkọ ó papọ̀ ọ̀sọ́ pé tí nǹkan yóò rí bákan náà ẹ́ lápèjúwe wọ́n lè sọ pé dúró lẹ́nu ọ̀nà ń bẹ̀rù fi dàbínú ìsẹ́nu ẹnu ẹnu ọ̀nà a ọ̀nà náà lẹ́nu àbí lẹ́nu ìwọ náà lẹ́nu orúkọ yẹn papọ̀ àbí ò ṣé bákan náà ìrìnà rí èyí ò ti tó kò filẹ̀ mọ̀ pẹ̀tọ́lọ̀ bá lò lọ́wọ́ kò jẹ́ dandan fórí bí ọwọ́ tiwa orúkọ lè papọ̀ àtàmásòlò àtàmásòl fílmùsàmàyà láyẹ̀lzámù láyẹ̀ tálzímù àtàṣàbòà àwùtàmọ́fùlá fílhàkìkọ̀ pé orúkọ papọ̀ kò sọ pé kí nǹkan yìí ó rí bákan náà tí yádù ọwọ́ tó bá papọ̀ ní orúkọ pẹ̀lú ọwọ́ tàwọn èèyàn náà lẹ́yìn bàtà bá fi ròyìn ọlọ́run ìyẹn ò sọ pé dandan ni kó ṣe pé ọwọ́ wa bọ́wọ́ ọlọ́run ṣe rí náà lọ ọwọ́ wa ṣe rí eléyìí ni àdìsọ́kà Sunnati wal jama'a àyà yìí àyà kan nínú al-Qur'an eléyìí tọ́lọ́run ti ṣàfihàn ìbínú ẹ̀rí àwọn Yahudi tọ́lọ́run ṣọ́ wọn bẹ̀rẹ̀ ọlọ́run wọlé yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyana wa kufra ọlọ́run ni ma unzila ka min rabbika sori al-Qur'an tá a sọ kalẹ̀ fún rẹ̀ àmì sọ́lá rẹ̀ sọ́lá. ìwé ọ̀nà mà ni o ìwé ìtọ́sọ́nà ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Yahudi àbáwọn mùsùlùmí mi tí wọ́n bá jọ Yahudi kàkà kí Kùránì ó jẹ́ ìwé ọ̀nà mà fún tí wọ́n bá ń gbọ́ lójoojúmọ́ báyìí wala yazidanna kathiran minhum ma unzila ilayka tughyanan wa kufra níṣe ni wọ́n tún máa ṣe lẹ́sìn ojoojúmọ́ náà ń gbọ́ bọ́ṣe ń gbọ́ tó náà kàkàtọ́ yẹ kí Qur'an kọ́ jẹ́ ìwé ìmọ̀nà fún wọn nítorí àdìsọ́kàn wọn Qur'an ò ní jẹ́ mọ̀nà fún wọn. àfọwọ́ al-Hafiz Ibn Kathir alayhi rahmatullah ọlọ́wọ́n bá fi ọba ayé ń sọ wọn. wọ́n ní wala yazidanna alladhina wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika gẹ́rì tẹ̀ǹtẹ̀ ìtumọ̀ ní pé

bó bá ń bọ́ sí etí gbọ́ àwọn kèfèrí àwọn Yahudi àbáwọn mùsùlùmí míì tí wọ́n fara gbé àwọn Yahudi ní kímà ìyà ni in tó ń jẹ́ ìkẹ́ fún wọn yóò máa jẹ́ fi haqq a'da'ik nígbèsí ayé àwọn ọ̀tá rẹ̀ nínú Yahudi nínú àwọn Yahudi wọ àṣùbá rírìm àti àwọn tó ń fara gbé àwọn Yahudi فكلما فكما يزداد به المؤمنون تصديقا وعملا صالحا وعلما نافعا dẹ́kun lè jẹ́ pé tí kùránì bá ń bọ́ sára àwọn olùgbàwó ló tá ń gbọ́ bá àti ń gbọ́ yìí bí ó ṣe máa lé mọ́ni wa kún tí ó máa ṣe wá lójú kòkòrò àti lékún níbi iṣẹ́ olóore tí ó máa lé ìmọ̀ ṣe wa kún yẹ̀síádù bí ìlkẹ́fọ́rọ́tò àṣìdúnà lẹ́ka wàlẹ̀ òmùmẹ́tìká tòbẹ̀yànà àwọn ọ̀tá rẹ̀ àwọn oníkẹta àwọn ẹlẹ́gàn nínú àwọn kèfèrí àtàwọn aláìní kan ṣe nínú mòmìnì kàkàtí kùránì ó fi lé dáadáa kúnnù gbèsè ayé wọn tó gbé yánà wọ́n wọ́n mú bá ẹlẹ́gàtí wọ́n mú já wọ́n tẹ́tẹ́ lè hádìsí ni wọ́n ṣe kí lóò wọ́n máa pẹ̀rọ ọlọ́run bá náà tẹ́lẹ̀mí bá gbọ́ tó ronú sí kódà tó lamijẹ lójú òṣìṣàlá ọ̀rọ̀ ọlọ́run ló tó ráyè ṣùgbọ́n àwọn tí ó lè gbàgbé wọn kí ilé lọ́wọ́ àbẹ̀kẹ̀ kò ní lápá dáradára sólè tó ń túmọ̀ sí wípé kò sí bí nǹkan ṣe tóbi tó tó pàtàkì tó tí ń tún ayé ṣe tó tí ẹ̀mí ìṣòwò ọ̀bá fi dáa tí ń tún táyé ṣe yẹ kò ní ní ẹ̀ súnmẹ́tọ́lọ́nù ẹlòmínà a ọ̀hún náà na àníyàwó ló fi ń fi àìbá ń náà àníyàwó ló fi ń ṣe àníyàn ní nǹkan yẹn tó máa ń lapa nínú ìgbésí ayé wa láàfin àtọ̀ mùnàfìkì gbogbo tá à ń ṣe náà àwọn mùnàfìkì náà ń ṣe o ṣùgbọ́n tí nǹkan yìí bí sínú ayé wa kò ní bí sínú ayé mùnàfìkì torí pé níbi àníyàn bá

so inshallah a máa dáhùn yẹn nígbà tí ọ̀la ọjọ́ ti lọ. gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa iṣẹ́ mọ́ṣáláṣí wa kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó lo ìmí àti ẹni sábàbí láti kó ipa èyí tó nítumọ̀ níbẹ̀ owó tá à ń wá láti fi ṣiṣẹ́ masjid pàápàá jùlọ ìmọ́lẹ̀ eléyìí tá a fẹ́ fà sínú ilé ọlọ́run owó náà ò sì débi kan a ẹnìkọ̀ọ̀kan wa nítọ́lọ́n bá fún wa lágbára ẹgbẹ́ kájá sí account details mọ́sálásí zero five one nine nine three four four GT Bank Darus na Islamic Foundation Mosque abẹ́ aláṣùgbọ́n ọ̀tọ̀ alá olùmí àti ẹni sábàbí dáadáa láti kó ipa tó lérí iṣẹ́ náà kó tó di wípé yóò wọlé ọmọ ìyá wa tàbí wọ́n ní ipò nígbà ojú àti ní ìpinnu pẹ̀lú ògbọ́ ọlọ́run wípé tó bá di ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù february tàfẹ́ wọnú ẹ̀yí òun náà ni a fẹ́ ṣe iṣẹ́ abẹ náà fún ìtọ́jú ojú ọmọ ara wa náà kí ọlọ́run bá kọ́ má gba ìmọ́lẹ̀ ara tiwa náà owó tí wọ́n ń bẹ́ńlẹ̀ kò tí pé òun láti fi ṣe iṣẹ́ náà tó kí ẹnì kọ̀ọ̀kan wa ẹ ká gbìyànjú ẹ kí ká dá sí two million naira ó ní àtowó iṣẹ́ àtowó àwọn nǹkan tí ó rà àtowó tí ó fi wọkọ̀ lọ sí ìlú Kánò torí pé Kánò ni ti fẹ́ ṣe iṣẹ́ abẹ náà òkè ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fún ìtọ́jú náà gbogbo ẹ̀ ló papọ̀ sí iye tá a sọ yẹn iye tá a sì rí lọ́wọ́lọ́wọ́ ń sì rí àti òrí ju one point three lọ ó sì kó seven hundred ṣùgbọ́n ànígbàgbọ́ pé pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run olówó wa náà ní sábàbí dáadáa láti jẹ sábàbí dídá ìríran ọmọ ìyá wa náà padà àwọn ń bẹ ọlọ́run ọba ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo ń tọ́lọ́ ń pè ní ìmọ̀lẹ̀ lára wa ọlọ́mọ mú kúrò lára wa jẹ́kẹ́ ní àwọn ìmọ́lẹ̀ tí ń bẹ lára wa jẹ́kẹ́ ní ogún ju ẹ̀mí tiwa náà lọ mọ́ wàá mú ìmọ́lẹ̀ kúrò lára wa láéláé à ń bẹ láyé ni nínú sàárè wa ni nígbà bá tún pàdé ọlọ́run tó wọlé kìyàmá ṣe wá ní núrù òmìnir sàá bẹ́yìn àìdíhìn wàbí àìmáyìn àkàtàǹgbà eléyìí first bank ni thirty sixty nine eighty sixteen twelve. 30, 69, 80, 16, 12, 4, back. Adébáyé Ibrahim Ọ̀pẹ̀yẹmí Abíyàlá Ṣùgbọ́n wa ta'ala kí ó lò wà ní sábàbí dáadáa. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.